to jamar pe malti tambon kanu edi godo yo hayo sinte go monsieur zulgon ko hakati ayakal norpe pe be rici suratul ahzab kuna min al mu'minina rijal arsilama he noydi kuna wargoyo gonu harboroyo gonu mus'ab bin zubair e de mus'ab bin umair a cida kurano ayadi zummu ayadin tutuma bai kwayo cinko asbabun nuzuli o daidai wato sabu kaga na aya wa zumu sabu kaga nun foi makwai ga da point de divergence no bai kwayo foi maci mane no por foi maci mane no l'essentiel haika shine bomo aya di gonu kote ngaya himar silama mahaniya ka koto abal no zaga bi fo kat be tam hayo jisase ka baka hangadam ana dia hayo lindi kati ande musa gobudi mosu so marsa mana gonu ana be yara ban kwe zano ka atlantic kari nari haridi teku di meta amado eh ocean atlantic aso be ngana ban kwe kari na am farisan dia a dia gobudi a hari o farisi eh, ana dia ana dia edini ngadi makwe kanika mu nga fo nga horo ko hakati eh jiri marjan da bigon na karuka awe awai shinte di jiri marje aban nan nga ban nga mabai ifo ibe ba ne na ja anyan zeo hai kayun ha ha o kurpe asugun tonto na haifo adini kuna ko karika adini cerebe ayu kan gurko ha ha o as den mamma cino a ande go na jiri wan katin go kaka hijete an kira gil na ka bor kurka to jiri wan katin go hijete ni jiri waran kacin fo waran ka boro hijete sa depan na moka ya sa beri na anya na babe iko kan gonna asa boro gono kan na hijeten koyo sai ngam kwe sukuru akwai mu gonna wai ko hai ko ga sukuru te irbe bene make abanna hala mo sukuru te ko to university ko beni irbe mana manduwa gbai agonna yari ko sadi ma sa den don ci ben sen ka ko ben sen ba anato yano bene demba nesi chisano kadiya ka a de deboro ngo na jiri wanga jirngu inyini ka jiri weitachi wei hiji andem chelna wei hiji nga go na jiri weitachi iri mo so so wei yo ka go na wei jiri weitachi de jiri go ton ton abon abeni o amurisiko ni go na waranga jirngu nga mo go na weitachi de a ton ton ndo waranza nga maka jirngu jubo regel makai sadin sindi ko famno hode jeune kamba kwe ñaafo jere kacan debi ɗon na ñaahiiji narpe ñaadi kere ñaatere o bari ho ko wondi ay konno non zana to ñaadi ñaadi kere keyyono a suujaari har kuuriyo ɓen su kaaɗo mbaara ka kpen na ceejiyo ŋaaci aawo ŋagu ŋagoroyo teno aga nan ga teno al umu tahira نياكا جيو او مات المرأة الطاهرة نيادي جيونو زر سلامة تري نانو دي تري نا توكي تندبكا جنا صلى الله عليه وسلم أسان دبسا نور بينا ريزربيا أندب جلنا هيجي نا جير وي تاچي دا بانو پمپون يا بانو زنا برزيليان برزيليان نو اه البا برزيليان نو انيا هرقزو هنه ويغو نبانا أسان نار پمبر زنال نيو دو جزوي تاندي هيكر بيت چورو غايا غادي بورينو nya har ku zone go tama ko ko wonja kene ne fo ka ko ka ko he yodi kari kari ko tan debido a wala kari ka ko nya fo jere ka ka bitinna tabal no bon kani donc de ya mus'ab ibn umair a cine konno sahabi yo kuna fo dino iri pede ci rijal ana ci rajul ana ci rajul an ci bor guda fo kaci har boro yo memma ci har boro yo ambara bor fo ngai balfa hada wallahu ta'ala alam naam pàtó. Mm. Naam. Hmm. Oh, oh. Irpe maso kakawa na wata community da riba riba kuma na ba da ke ci a sai an ka mun bari na kan fice na'am masa kai ka bi na tira masa mun ne ba na ba kai mata biya mun ga bi ka bi kai ayuwa awon china me hayo no ama hayo no ka bara chiyo masar pe chargo na iko boro su hini kaci kaza te abine mate sai dai pe ma bante atama pare kunan laciya iri pe kere ya ki kaza te haidi ma sin na condition ateno amma boro mana ciyo kurpe dai pe bano an ci abon o baka sine ade ci amma ate ba sai pe kere ba ana ci para kutiki para kuru na ngana ifutunu para kuru na ngana ifutunu boroma cha hansine seba ni na wenu magasa setadi de wenu de hore kakam bodi bunu narpe pakti yono boro sinye dan zenyoya wato boro nal kawari yo zan nal zenyo nan no nal zenyo ma chere se ka da ci boro bo abunu azedi aga wi a ka ba fo aba andon na ba fo an kodiyo dam cine diga ngano ba di caca nan no fi soyo imma mabu au nweyo nan koyo ma sei domin aba koyo di wino nweyo ma sei kan namu macinnin bon ofo nnoru kan koto ko tamango nonoru an bedin kamme mafi sau nga bo di chalfa su ba ba fo nga chimpine ga ba au de na gaza ka fi so akuro mate ama wi kan koyo wi ngwe yo ma se norma bedin masuru masuru na har kusiyo dam yo ma babu babu yo mo chire arukaka atutu zaga jibiri ye no bol dite kowa no na maba abin don na wina amma ka ba a ya da ya sai an soru kwa jibiri ye ana hini kaka jingire boro ya na paktiyo sinyen na alzenyo ya alzenyo no iri pe ba su ba tediya agon na hayo ka na ne kan ya tunukate tefelitere cine no boroma ciri kpe ba awa su bate doma anano yo hay foyuga iri kpe mari sari na cine di aga na mbongo na jawabi no ko kaca ci ku kpe di cere babu nga kpe di ci mba jina ka fiji nga mbina jina ka fiji a a nkuru na cel no no me aba aba zenyo kan yo no den tama sakan tama ntonu fo borbo je mon su benzintini nar kpe ba boro bamani ni mete bor wacere gun mano zanga kaka wet de mata hajiji aha ata ma ni no nga ba kwe wi nga kwe ji to mbe mbe janga mbiji to sa me ajanga nje wi to de no mama ji eri pe ta mbogoro chelde na se fi ngene fo mano <laughs> nga bo adigo la hala <laughs> ana se fi mano narpe hanukan de ka be ni ka cin hay fota je ngun suturano ngano ngorokoji nganna bafo mbedu cere nga ngorokoji ase ka a mala kalifa bawo cere su hore be <laughs> nga arụ aru njide jide ce ji hon hono timbira nga ba baadi ka ca ase ni anan no ne ka kwe suba <laughs> nga aru ka bi shete ka bobo ka kwe baadi ka ara abụ ka fuzu eh, to dero mama ji nga wuro jingire fo ajingarani eh a toro jingarani wato sefi kaidina a wuri kukun jinga bi tara ba fo ka ci ba ngmane ne na kin faran jingir magin faran zanje zankar jingiro wala ngaro sa fushin to har ku shoyi ko ko zangai zangai chebe na fo te je adira se fi gba kukun kallo ba men de karin dushen ni yayi futu yodi ngorogoro o kayo gbe lahara gbe wo kayo ngorogoro amma kuru di sin na lahara a ri oruwa si dona asin na lahara nkiri su bai ka asifa a gudu mai amma asin na lahara a gantar kai ci wala kada alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaqa katin bungoyo bai sasa ka bai ka kuna mai gurudi asin na ba lahara da haifi kan bi na baka ka ta duniya ne kan ma te maka bere kai laharan zina ba hajin batu ka kwato masa bayo kal nan sen nite azen na pay beri boromachi borose nin na wenu magasa de wenu be na kan boldi bunu hombo go go la hara ifan pe ci yor pese sai ga na ba men mahaniya kala hara ce ji ka hunu hara ke di kuna irkai marko su kamar su sibi nun kar ba kanino insha Allah dirkai na ci hundi kone su basi bani na lafiya domin iri na guri ga dabu pepepe haifar su harta ya kuna an ka take basi وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم جمال بيمال جتنبون كان